fm eighty nine point nine látẹnu oníwà tẹ́gbà òní àṣẹ àlùmọ́hádìs mọ́há. سمعت سهل بن سعد يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول أنا فرطكم على الحوض فمن ورده شرب منه ومن شرب منه لم يظمأ بعده أبدا لا يرد علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال بيني وبينهم قال أبو حاتم عن النعمان بن أبي عياش وأنا أحدثهم هذا فقال هكذا سمعت سهلا فقلت نعم قال وأنا أشهد على أبي سعيد الخدري لسمعته يزيد فيه قال إنهم مني فيقال إنك لا تدري ما بدلوا بعدك فأقول سحقا سحقا لمن بدل بعدي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف أشرف الأنبياء والمرسلين أما بعد إليه نتواتي أو الشيخ المحدث محمد بن علي جبتا wọ́n bá mú wa ní albarka fm eighty nine dot nine nípa àlàyé nípa àwọn ìrújú tí àwọn oníbídíà tí wọ́n ń fi sínú ẹ̀sìn islam nasalullah azza wa jal an yanfa bi al-islam wal muslimin wal an ma'a al-maddat al-madkura. alhamdulillah.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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكل إيمان وعين السلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gbogbo ìgbà tí àwọn ọmọ onírúurú tí wọn bá ti ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àá sì wọn won tó jẹ́ ti tòótọ́ wọ́n sì máa tún àwọn kan yẹn ṣe láti pé kí ẹni tí ó bá mọ̀nà ó bá lè mọ̀nà nínú àwọn àlùmọ̀ yìí. táì òní ìsìn afẹ́ sọ̀rọ̀ lórí ọmọ kọ̀mọ́ríyà yẹn ní ìrònú sí àlọ́sípè ni èyí tó bá wù yẹn lè pè ará èkó ni ọmọ náà ìyókù yìí tí ó wí nípa ẹ̀sìn èyí tí aláàbálá tó ṣe ń bẹ̀ á máa tún ètò ṣe ní orílẹ̀ níbi tá a bá ti fẹ́ ṣe lẹ́jọ́ wa ní èyí tó ń bọ̀ wáyé insha Allah ṣùgbọ́n ibi tá a ti ṣe lẹ́jọ́ yẹn ẹ máa pàdé ọ̀dà àhùwà àmúdásẹ̀ insha Allah wàá sọ ibi tí a máa ti ṣe ní àníṣe ní àyíká insha Allah àkọ́kọ́ náà ìyàlẹ́nu kan ní máa ń ṣẹlẹ̀ fún yàn ó ní àwọn ìzìbíyà ń bẹ wọ́n jẹ́ àlìzìbíyà tó sìyàsíyà ó ní àwọn àlìzìbíyà tó sàlàfíyà àwọn sàlàfíyà tó lìzìbíyà ó gba àwọn ó gba àwọn àlùbáàzù yìí lẹ́sì sọ́ra àdàlà àti ẹ̀rí ẹ̀rí fún gan ìgbà tó wá fẹ́ pin ó ní àlìzìbíyà tó sìyàsíyà àwọn atọ́jẹ́ ẹlẹ́gbẹ́ tó jẹ́ tolóṣèlú máa ń bẹ ọlá àwọn ni ìkọ́wánú lèmùsùlùmù àlẹ́kọ́wánú lèmùsùlùmù. tọ́yì ìgbà tó wá pé pé àwọn ni ìkọ́wánú mùsùlùmù nìsí èyí tó wá yà mí lẹ́nu jù nínú tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ sọ láti pé láìsí àwọn ìkọ́wánú mùsùlùmù àwọn mùsùlùmù ni wọ́n náà kìí mùsùlùmù ni wọ́n àwọn tán ní ìròrí asambẹ́nà àti sẹ́yìn èyí tó wá ya lẹ́nu pé gbogbo àwọn tán nírò òun yìí o gbogbo wọn ni ọmọ tá à ń sọ yìí bá ti o gbogbo wọn ni bá ṣe kẹ máa wo àwọn kéèkà máa fojú lẹ̀ parọ́ máa fojú lẹ̀ sọ àwọn èèyàn gbogbo wọn ni bá ṣe à ń tó nírò nínú àwọn ti nàìjíríà gbogbo wọn ní bá ti lé ní o kí wọn á sọ pé ńgbà náà kọ èyí tí ń jẹ àwọn ẹlẹgbẹ́ ilé àìfi wọn àwọn ẹlẹgbẹ́ tó lárẹ òrìṣẹ kútùkù àti sàtàmẹ́rì láì fi wọn lọ́dọ̀ rẹ̀ subhanallah wọ́n lọ mòlúdì Allahu akbar kí wọ́n lọ mòlúdì wọ́n sì máa lọ fìdáwò ládùn bá ti sàlàyé tó lórí ìwáàánú mùsùlùmí nípa àwọn ẹlẹgbẹ́ ládùn subhanallah kábàlíkà kan tí wọ́n kó sí yóò tó twenty something kí wọ́n lọ mòlúdì. Oh, nine, one five, eight, five, two, one, four, five. wọn tó tó jẹ òríjìnà wọn tó jẹ òríjìnà kí ni wọn gẹ́gẹ́ fúnra wọn subahana allah wọ́n tún ní àwọn kan áìdù àwòsóòrù tó gbé kalẹ̀ tí wọ́n ń tẹ̀lé wọ́n á ní gbogbo àwọn ọmọdé òye tọ̀ lánàá yìí kó láwọn yẹn ní ẹ̀sìbíyà àlẹ́sìbíyà síyàsíyà ni wọ́n ok wọ́n á ní àlẹ́sìbíyà tó sàlàfíyà tọ̀ yìí àlẹ́sìbíyà tó sàlàfíyà yìí wọ́n wá lọ lẹ àwọn ìjàmbá tí yàmá yìí ń ṣe ń sọ fáwọn àlẹ́sìbíyà sàlàfíyà ǹjẹ́ ìmọ̀ tó fẹ́ gbà lérò pẹ̀lú ẹ̀gbẹ́ àmúpadà tún nípìnlẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ rẹ̀ á ti rí tó fẹ́ gbà lérò. sẹlẹgbẹ ni wà nínú àyè sẹlẹgbẹ alhamdulilayi ǹjẹ́ ti so wọ́n ní kọ̀mọ̀ríyà wọ́n ní yunusíyà àwọn ẹ̀sìn jẹ̀bẹ̀tíyà torí bọ́ bá sọ ntá ń kó sí tó bá sọ lè ntá àwọn tó pé àwọn tó pé ntá ń kó sí tí ò bá lẹ́nu ní kó mú akárì sòyìn báwọn ó sọ bẹ́ẹ̀ ìgbà fún wa wọ́n tí mọ́ṣáláà bá jẹ́ méjì nínú ẹ̀sìn èyí ó mú ìyí tó bá wù ní àwọn eléyìí máa ń sọ ọ́ di wàhálà Allahu akbar wọ́n ti jáde ń sàwùjẹ́ ọmọ yìí أعوذ بالله طيب Oh, nine, one, six, five. kí ló kó sí sẹ́lẹ̀ bọ́ọ̀lù ni náà ni ó bí díà ni ṣé kí ló tún ṣe ẹ ìdílù ni ẹ dákun nígbà tó ayé ìdílù ni kí èsì ẹlẹ́bọ kí ló dé tẹ̀sára tẹ̀sára mọ̀ sí kí ló dé tẹ̀sára mọ̀ padà. àwọn èèyàn ti sìn kágbọ́ ìdílé sọ náà nù wọn àmọ̀ yàtọ̀ láàrin àlè ìdíyẹ tó ṣèlékíyà àti ìdíyẹ tó bèdèyíyà ìwọ gangan lólódo èyí ni kí kí ni ẹ̀rí ìpínyẹ tí àwọn kan ní azabu sìrìkíyà àwọn kan ní azabu díyà ó gbọ́dọ̀ mọ́mẹ́rin wà fún wa pé àwọn ẹlẹ́gbẹ́ yìí o bíyà ni wọn àwọn ẹlẹgbẹ́ yìí o ẹlẹ́bọ ni wọn wàá mẹ́rin wá fún wa lórí rẹ̀ ló ti ń sùn ẹlẹ́kùn gbà tó wá sọ pé ṣé ó ń bí díà ṣé subahana allah ṣé àwọn ẹlẹgbẹ́ ní ìṣẹlẹbọ ni mi kátẹ kókó mọ ọmọ ẹgbẹ́ ṣé òun ìṣẹlẹbọ ni ẹrí wà fún àgbẹlẹbọ ni wọn wọn lọmọ wàhálà tí nígbà tó péré bá àlè máa bára yín lò wọn lọmọ wàhálà tó kúrẹ sí yóò bá àwọn ìlú bá ní kí o jáde lórí aláṣẹ torí lóòótọ́ ọkọ̀ rè jí rí wá jáde ó níbẹ̀ tí àwọn tó bá jáde rà láti fásitì mi ní nínú yàrá tó sọ wípé mùsùlùmí ni ẹlẹ́ṣẹ̀ ni wọn ọ̀gbọ́n wa tó bá ọ kéésì kéésì kéésì kékeré ni wọn ṣùgbọ́n àti tó yá láwọn ní tàwa tàkìríyà tàwa ní tàkìríyà ìbàjẹ́ wa parí ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹnikẹ́ni tí máa ń gbọ́ orin pé ṣèké ìwọ náà ló parí eléyìí ò tẹ ẹ máa ti ń sọ kẹmẹ kò tẹ ẹ máa ti ń sọ rárá àtọ èyí tí ń pè wá ló lẹrẹ mọ ẹyẹ wọ náà ẹnu bó ti wí nàìjíríà mí ti ń bá níbẹ̀ ìlú kan lápá ó ní ẹ máa gbọ́rọ̀ ẹ máa gbọ́rọ̀ àwọn afáwa ṣe lè bá ẹ máa gbọ́rọ̀ àwọn sọ́ọ̀lù sèmíìn ẹ máa gbọ́rọ̀ àwọn ṣe náà sàlùbá ní àwọn afáwa tó wà lórí ẹ̀ ní àfọ̀ láwọn afáwọn. sọ̀gbọ́ ẹ̀ ní ìsìn ẹ̀ kò yẹ sọ́jà ọ̀rọ̀ tá a rí mọ́nà ní o àwọn olùgbìndà fúnra àwọn ilé ìlú nìkan ṣe mẹ́sìn adúgbò lọ́dọ̀ ọ̀gbà tọ́ì. ìwáàni àwọn ìwáàni mùsùlùmí làwa ń pè wọ́n gbogbo àwọn ẹlẹ́gbẹ́ yẹn tán ní ìròrí asambana àìsàn ìtukùtù wàhálà ìfàtẹ́rà kàfà yẹn sùn níjẹ́ ti yẹn sùn àwọn gẹ́gẹ́ ní tẹ̀kìrì yóò àwọn gẹ́gẹ́ ní àwọn afáǹpẹ̀ ní tẹ̀kìrì yóò tó ọ̀bá mà àwọn gẹ́gẹ́ náà pè ní kọ̀wọ́ọ́lì tó ọ̀bá mà ìgbésí tí wàá wíyẹn tètè kiri ọ mẹ́ta tó ń tètè kiri o mọ o mọ ló ṣe é sí ní wàá kàn tí àìkọ lọ gbà ọba ẹkọ bàkà owó lọ wàhálà tó kúrẹ sí ṣe àwọn gẹ́gẹ́ ní tèkiri yóò àwọn gẹ́gẹ́ ní ọwárìj orúkọ tó ń pè yẹn àwọn gẹ́gẹ́ ní tabaláwo àtúwátáwà àlìjẹlíyà عن المناهج الجهمية بفضيلة الشيخ العلامة أحمد يايا نجمي so ọrọ ìmọ̀kànlá ó ti kú náà àfa sàrúdí ni tẹ́ pé wọn náà mọ̀ wọ́n àfa dáadáa ni àfa sálàfù ni lọ́wọ́ ní tíra rẹ̀ ti mo kà yẹn tíra rẹ̀ tí mo kà yín sí níbi àjẹjẹrẹ olè awùwàl lọ́kà níbi sọ́fà ní àwàtàlà sùn wàtàlà lọ́kà kókó ní báàbù. àkínkòtò tẹ̀síf tó fún báàbù yẹn ló ti ń sìn tọ́wá lọ ka nǹkan tí mo wí níbẹ̀ òun yóò rí ọ́ rí pé àwọn gẹ́gẹ́ náà ń pè ní kíni pe àyẹn náà ń pè ní àwọn ìwádìí lèmùjìrìmọ́ọ̀n àwọn ni kini. ń pè ní kíni náà ń pè ti ń sìn tọ́ ẹ ti rí báà tàbá wò ó sìn àkóò màkà fọ̀rọ̀ mùsùlùmí bìdúni tààtì ìlúwà ìdí mìnìhádì ìlúmọ̀kàfẹ́rọ́jì fàáwà tẹkfìríyún kọ̀ọ̀rìjíyún ìrẹ̀hàdìyún ó ti tán fún ọba one thirty one ẹni ó bá wù mí. torí mùsùlùmí lọ́dọ̀ rẹ kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ alùsùnà ọlọmọ wàhálà tó ń bẹ̀rẹ̀ àdìmí láì ṣe láì láì lọ́la láì láì lọ́la tó ní àwọn màáńdì tó ní àwọn kìnnì kan torí lè ṣe àádẹ́sì yìí òun ló wá ń pè mùsùlùmí máa ń ká fara mùsùlùmí ẹni ó bá pe mùsùlùmí kan ní kékeré bìdún ni tààtì ìdè wáhídì ní àhádì mùkàfíràt tí ó wá ṣe nǹkan kan nínú àwọn nǹkan tó lè gbé èèyàn jáde nínú nǹkan tó ń kà yóò fi káwọn yẹn sókè ìjọ jẹ́ǹsì wọn bá gbà mí lásìkò ó ti kà á sókè bí ó ti ń sìn ó ní ó ní alimusin akọni musin láàyè ìdúró wọlá wọlá ìdúró wọlá ìyàkùzọlù láàyè ìdúró wọlá ó ti kà ó yọ ọmọ káfàrà àhá òní musin ẹni ó bá kọ ọmọ ìyá rẹ mùsùlùmí ọmọ ìyá rẹ tó jẹ mùsùlùmí kẹfìrí bìdún ni mà yóò jí wòlé kófura ṣé èyí e ṣe ń tó lè sọ ọ yẹn ní kẹfìrí ṣáàrì àn ní ṣáàrì òní kèé ṣe ní agbárí ní kèé ṣe ìwúrí jẹ ní ṣáàrì àn min oni min shiriki akbar koko sikini shiriki akbar wa kufru sọri koko sikini kufru la yaxtami tahwil tí o ní di à ń tẹ ń dọ́gbọ́n sí pé eléyìí kó kufru min juhudi farudin ó ta ko ọ̀ràn yẹn kan mọ́tò àárẹ̀ tí a ti tán ti pàápàá lórí ẹ̀ a ó ṣe ìlàlẹ̀ muharramin àbí nǹkan tó ṣe léwọ̀ ó sọ ọ́ dẹ̀ tọ́ mọ́tò àwọn aláṣà rí mi kán ti pàápàá ló pé haram ni àwòtà rí mi halal ni àbí nǹkan tó jẹ́ halal ló sọ léwọ̀ mujma ala hizbihi tó papọ̀ lórí pé ẹ tọ́ aw inkari rukinin min arkani lè yìí máa ní síta àbótakò rúkùnù kan náà àwọn erigun mẹ́fà sóti ẹ̀ ń sè ọtí rí bẹ́ẹ̀ yẹ o ó kà báwọn. أقول ما كفر مسلما بدون تعاتيه لواحد من هذه المكفرات إنه بواقع مسلمين كان كفر láì ṣe kó kó sí kan ní àwọn tó lè pè kan tó lè pè yẹn ń tèbèrè kì í ṣe bá àfa àti sọ wo ló yẹn lè kó síbẹ̀ dá o ó kàn mú alápèjúwe fún yín ni o náà ló sọ pé ọ̀kan ní àwọn nǹkan tó lè gbé yẹn jáde tó bá pè yẹn tèbèrè pẹ̀lú ẹ̀fọ́ àwọn wà tẹ̀kìfì rí yóò kọ rè yí yóò tẹ̀lé àbí tẹ̀kìfì yẹn ìwọ gàdí kó sí ìwọ gàdí kó sí ìwọ gàdí kó sí báyìí tẹ̀kìfì rí yóò méjèèjì ọ̀rìjì ni ọ́ èrèhà bíyù ni ọ́ wọ́n wà ní ráàpù gbogbo tí kò síbẹ̀ ìwé ń ṣàlàyé fún ọba àrùn sí wọ́n fi mọ̀ torí pé ọkà fara wà láì sí pa kó sí nǹkan tó lè sọ àdìkiri rí ìyẹn jẹ́ lákòókò ẹlẹ́ẹ̀kejì àwọn tó yẹ tètèrè yóò àwọn tó yẹ àwárí káwọn tó yẹ pé ẹlẹ́gbẹ́ ni wọ́n rí bí àwọn ẹlẹ́gbẹ́ tá a ti mọ̀ ní nàìjíríà gbogbo wọn lọ ń bá ṣe èyí ó sì fọ́n fásiwá wípé gbogbo ẹni tí bá ń bá kọ̀wárìjì ṣe fáwọn kọ̀ọ̀rìjì yò ṣé sọ́ọ́lì kọ̀ọ̀sán tó fi máàkì yẹn báwọn sọ àgbẹ̀ mi ń sọ bẹ́ẹ̀ fún ẹ̀ ń ṣe o èmi mú ẹ̀rí wá fún ọ ó ti dá báwọn sọ̀tọ̀ jẹ́ kí tọ́ fi jẹ́ tẹ̀kìrìyó omeni nítorí fi jẹ́ ọ̀rìjì òun yẹn ìrẹ̀ àdúgbò ẹ̀yìn tí bá jẹ́ tẹ̀kìtìrì ọmọ àlùm lọ́wọ́ àwọn àti ìmọ̀lẹ́dà jẹ̀mí lọ́dọ̀ gbogbo èèyàn ah, eh, kọmọlẹ́yà yóò mọ̀ kò mọ̀ anáhùn làáyà sọlọ dáàlìkà ìlà mọ̀nàmìtìlẹ̀yà لمن أول عقيدته وفكره من المضللين الخوارج وهذا مجرب ومعروف ó lè tó wọn sọ yìí pé tẹkìrì ọ̀rí àwọn tó ń pe àwọn kan ń pe mùsùlùmí kèfèrí yìí ló yẹ pé wọn kó tí nǹkan kan báyìí ó láàmú lọ́dọ̀ gbè yẹn pé kò lè ṣẹlẹ̀ àtẹnitá bá fi ṣàdánwò fún àwọn tó yẹ pé àkéde àwọn àti orí wọn wọn wà ń dá àwọn tí wọn ń sọ ìyanu tẹjẹ kọwárí àwọn ni wọn nírú kan báyìí wàhálà àmùjọ rọgbọn wà màrú àti àti àti dẹ òun náà sì jẹ́wọ́ bẹ́ẹ̀ sọsíyẹnsì àti oníbàwò tán èyí ń bá àwọn ìdílé ní o èmi kàn sọ́kọ́ lọ kájúra yìí wọ́n rí àǹfààní bẹ́ẹ̀ pọ̀ ìjẹ́ ṣe tọ̀ ó tún ní o ó tẹ̀ tún wá da báwọn nísìn. ara yín náà nílé ó ti da báwọn ìyẹn ti ara yín náà ní. ó ní wọ́n ló sọ pé Abdullahi ibn Muhammad ẹ̀mí ìyẹn ti yusuf kọdọwú agbára rẹ náà ní ara yín náà ni sòye peter ní dájọ yusuf kọdọwú lọ́dọ̀ rẹ bíi yàmà ọ fún pé yín bèbè rí ọ yìí pé yẹn ló ń bí díà àgbákò kan tó tó kó sínú ìjọ tí yẹn sì tó o bá wá ń pè yẹn ní kèfèrí sóyè sì tó gbé ń sọ pé yusuf sọ ń bẹ ìgbàgbé yusuf sọ tó láwọn afá àmọ́ sọ pé ẹni tó bá ṣe báyìí yóò jẹ káfíò ẹni tó bá ṣe báyìí yóò jẹ káfíò ọ̀yà ìmúùmù ló wà lọ́dọ̀ ọ̀yà bí kò sí ìdàkírò mọ̀ ayé kí lè rí ìrẹ pé yóò lè pe mọ̀ ayé yẹ kébèrè nǹkan dára lóhùn yẹn yẹ bá fún tó wá rí i pé wọn ń pè yẹn kébèrè sọ kébèrè ẹyọ kan fún aláìní tó wà ládùúgbò tó wà lẹkọọ àbí sí ìlú nàìjíríà sọ fún akágbọn tó ti ń sùtọ ìyẹn bá wọn. yusuf ọ̀dọ́wí ìwání ni ara àwọn tẹ̀kìrì yìí ara àwọn ìfọ̀nì yìí ara àwọn tẹ̀sí ara wọn ni yẹ kúrò fi ìdáàbì الأوليات للحركات الإسلامية صفحة 110 في هذه المرحلة ظهرت كتب سيد كتب التي تمثل المرحلة الأخيرة من تفكيره الذي ينبغ بتكفير المجتمع وإيلال الجهاد على الناس كافة نزوة قرني كيني من المرحلة التاوية ولا وانترى سيد كتب وجادي وجادي في مرحلة بين تيلو وجادي ọ̀rọ̀ tó jáde náà ni pé ká máa pe wu àwùjọ ní kèfèrí káàdì ìlànà jihad ní ọ̀rẹ́ sọ ní gbọ́bà sọ ní òtìrọ̀tìrọ̀ kò sí bólẹ̀ Farid Abdulkhali ọ̀kan náà àwọn akọ́dà ìkwáàdì ní mùsùlùmí ni wọn ìmìzán lahab one fifteen ìnà náṣà tàfíkà ti tàfíìr sọ̀rí tàfíìrí bàjọ́ tẹ̀lẹ̀ bàdà àti mìmbàjì shabab ìdìkúwà ìsíjì ní kọ́nájọ́ sọ́jú bọ́bá mhm. ó ní ọ̀rọ̀ àwọn ṣèwádìí ìkwáàní mùsùlùmí àwọn ẹlẹ́gbẹ́ àwọn ìkwáàní yẹn ìbẹ̀rù ti bẹ̀rẹ̀ nínú ẹ̀wọ̀n fanatil fìyàwó àti ọ̀mùsìnẹ́ẹ̀ وبداية التنظيم وأنهم تأثروا بفكر سيد كتب أها وكتابته wọ́n lérí pa pẹ̀lú ìròrí ìṣẹ̀lẹ̀ kó tó sọ́ọ́rí gbọ́ àwọn hmm? yàrá ó ní وقد اعترف اعترف جماعة المفجرين رأوا الشاشات فإذا المسلمين بأنه أخذوا فكرة التكفير من كتب الكتب صدقوا فإنه كثير ظلال القرآن بلوتهم طبعا أبو بعيسي قلت فعل بقي في أن نشأة التكفير في هذا العصر كان من عند إخوان المسلمين وتدع فضام àwọn tẹ̀gbìrì o àwọn ìfọ́n mùsùlùmí ní ń jẹ́ bẹ́ẹ̀ o sọ ti gbọ́ bá àwọn oníṣẹ́ o sọ́wọ́ ti tẹ̀ kiri wọ́n lọ́mọ aládùúgbò rẹ sí ìwé ti ẹni sí. òun tó ní o èmi ń fún ọ láwọn eléyìí láti pé kọ ó rà pé akéde òyì ọ náà òyì ọ òyì ọ rárá tọ tó tó bá yí ọ ni ìtọ́ ń pè wọ́n tún kó sí subhanallah kí oní ọlọ kí ẹni tí ń gbọ́ oníwọ̀n náà subhanallah bàbá ńlá tẹ̀kiri ni bàbá ńlá kọ̀ọ̀dì kiri ọ̀ ọ̀ máa kẹ́kẹ́ yóò ti ẹni sí ẹbẹ́rẹ́ ṣẹ̀ ní orí ẹ̀ṣẹ̀ ní oríyá ẹ̀ẹ́n orin ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní tí èèyàn bá kú lórí ẹ̀ tí èsì fáwọn tó sọ orin dẹ̀sẹ̀ ó wọ́n èèyàn bá kú lórí rẹ̀ ó lágbára láti sọ fún pé yóò wọ́ná dáadáa àmọ̀síyà ni wọ́n máa ń wí torí pé ó bá ṣeé ṣe àwa lè bá a lò pẹ̀lú ọlá rẹ̀ tí ò níbi ó sì lè bá a lò pẹ̀lú dédé rẹ̀ tí ó wàá fi sínú náà àmọ́ yóò gbára gbé jáde àmọ́ kọ́ fi sí pírípìlẹ̀ pé wọ́n ná kiri inú ni ọ́ ọ̀rìjì ni ọ́ ọ̀ máa tó ń sọ yóò ti ẹ̀ ń sè ó ní o ó ní subhanallah ó ní hada amru ní sọ́fà mia wàtà amsan tamanin hada amru yẹ́yìn wa nà nàbà àrí ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ pé ká pín ìsákèésì wọn náà wà náà tán kò sákèésì ẹ̀ ànáwó láyé jùsù ànàzíìlà ànàzíìlà عن أحد منهم حكم الإسلام ونزيل عن أحد منهم حكم الإسلام أقول ربي جاجو إسلام كوفيا ìlà àyè àti ẹ̀bìmọ̀káfàrè ìmọ̀káfàrè àbí kó mú nǹkan tó bá yẹ pé ó gbé jáde ní ẹ̀sìn wa wọ́n jọ àmújámà àlẹ́ tó yẹ pé àpapọ̀lẹ́ rẹ̀ kà ṣírìkìlà akbar alimọ́ọ̀lì mìlá tọ̀ gẹ́gẹ́ bí ẹbọ sọ àzùmọ̀ pé bídíà náà ẹbọ ni àbí èkó ti yẹ ọ àásàlà yóò náà fún ọ. àwọn àníyàn jẹ àdàfàrùdàn àmújámà àlẹ́ àbí kó takò ọ̀ràn yẹn kan tá a pa pẹ̀lú rẹ̀ ní ikọ̀ ní pé yẹn ń kékeré ní ọ̀ ní pé yẹn ló bídíà wọn wọn papọ̀ lérí ẹ̀ ni kò sẹ́nìkan àfa kan tó lè mú wa tó lè sọ pé àlepè yẹn ń kébèrè kò sá àfa kan tó lè mú wa kò sí sáà kan tó lè mú wa tó lè àlepè nìkan ń kébèrè kò sí kò sí mo sọ fún ẹ ìlú wọn kàn máa dé ni tó bá fẹ́ pé yẹn ń kébèrè o wọ́n jẹ̀ fún báyìí ni o àmọ́ pé àní pé yẹn ń kébèrè ọ̀láàyè àdádálẹ̀ ní tọmọ àwọn ọtún wà nǹkan tó kó sí mo fi sọ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ọtún rí báyìí sí sọ pé ṣé òun ń ta àwọn nǹkan tí yẹn ti kó sí tí ó fi jẹ́ kébèrè ok táwọn yẹn sún ọgbọ́n àbí ń bú ọgbọ́n أو الرسول أبو أو دين الإسلام أو دين الإسلام أو يستهزئ بشيء من جنس أبين في كان سيئ من مصادر الإسلام nínú àwọn nǹkan tí a fi gbára lé kájú mẹ́rin sọ́ni bọ́bá fa ìfá aláṣẹ ìhàn ẹ bá ṣe kankan mìíràn kẹta fara kúfúrà yìí kó ju nàìjíríà ó ti di kìfìrí tó jẹ jáde kó o ní ẹsìn wàá máa ń ká fara bí mo jábẹ̀rẹ̀ dè lè àmà á sì í. hàn ẹni ó bá pé èèyàn ń kéèké nítorí pé ó ń tẹ̀lé ìsìná àjọ tí òun àbí ń gbórin àbí ń ṣe jàmbá àbí ń sọ̀rọ̀ fún àwọn ọ̀tẹ̀kì fi rí ọ̀rẹ́ yìí èmi kọ́ wọn náà èmi kọ́ wọn náà ó sọ ní bábà tẹ̀kì fi rí ni ọ̀rẹ́ yìí ni mìíràn hákìrì nínú ìjọba sọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí ya wà yóò sì jànà kan fi ọsẹ wọn wà yóò àzàrà kan sì tà àdúrò fún ọ àtà yẹ túbà ìwọ̀nba tí ń tọ́bi túbà lọ sọ́dọ̀ oye wà bá dà ha dà sẹ̀rẹ̀ lẹ́yìn ní ọ̀rọ̀ àwa ìdìbò máa ti pé fi jẹ́rìí fún ọ. èmi ò wọn náà lọ ka tíra ẹ̀kọ́ fún àwọn kọmọríyà tó kójọ àtàwọn ìrùsíà tó kójọ ká lè bá a dá àwọn tẹkìrì yíyún náà mà torí àwọn èèyàn ti kú omi ẹ̀ ìwọ nìkan ló kù mẹ́ẹ̀ àti ìjàmbá tí yàtọ̀ ń ṣe káàkiri yẹn gbèsè kò lè dùn wá àdéhùn aláwọ sálàm àwọn ẹlẹ́bọ bíi tiẹ̀ náà wọ́n pe ànẹ́bì ní sáhírò onídán pé sáhírò ní ni èyí àti onídán àníyàn sọ ń tá a kó sí làwọn wí sọ́ńtà kó sí àwọn arẹ́dì láti tó ti àti pọ́n léṣe lérí ẹ̀ tó tán sòyí òun jára àkọ́kọ́ bàbá lọ jí jìnnà àwọn ẹlẹ́gbẹ́ oṣù tó ń dìbẹ́ǹdì àwọn ẹlẹ́gbẹ́ yẹn tó ń dìbẹ́ǹdì tó nígbà náà gan gẹ́nì kan àwọn kan ń bẹ bìdì yíyá kínní kan sòyí àwọn òun gẹ́gẹ́ ní tẹ̀tẹ̀rì yóò sọ́ọ̀tì mọ̀ bẹ́ẹ̀ ni àwọn ní tẹ̀tẹ̀rì yóò àwọn ní kọ̀wárì tó ti dáa fún wa mi ò lọ síbẹ̀ púpọ̀ mọ́ sọ́ọ́rì ìsibíyà sàlàfíyà kò sí ní jẹ́ bẹ́ẹ̀ àwọn sàlàfíà ìsìlíyà kò sí ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ lọ fún fún ara rẹ lọ yìí bí àkéde àwọn fún akágbọ́ àmọ́ àwọn nǹkan àkéde àtọ mú wa àwọn fọ àwọn fọ ní ẹ̀mí lórí ẹ̀ ṣé àwọn ti máa lọ. tọ́yì kí náà fi ń pè wá ní lọ́bí àyàtọ̀ ó ní pé hajuru ó dà pọ̀ gba hajuru wọlé hajuru hàn ní ọ̀rọ̀ pé kí ọ̀ní bákan máa pera sákèésí ni bàbá ìdìbò yẹn sákèésí àti máa lọ gbà tó yá ní ṣe tí ìṣẹ̀lẹ̀ yẹn òun ti ń gbó ohun jàbá tí ń yà níbi ìṣesí tí àwọn èèyàn ṣe tó ń wọ́n lọ mọ wàhálà tó rẹ̀ sí tó ti ayírù kò sí lọ́dọ̀ rẹ̀ òsì Islam kó sí sàlàyé lórí gbogbo ẹ̀ fi ń bẹ

ìyá ni pé bá a tún bẹ́ẹ̀ ń tẹ̀ gbẹ́yọ́ lábáwá ìyẹn ni lójì lójì ń sìn sòkè náà pè ní ìyẹn ni lójì yẹn òun ni pé kí ọ ní sálámà sí ẹni yẹn tẹ́ni yẹn bá sálámà sí ọ tó yé sìn tó sì ní níkẹyìn tó ní dáhùn òun náà ń pè bẹ́yẹn ìjọ ti ń sìn òun náà pè ní ajiro ajiro ṣe bí pé sálámà nìkan ló wà o ìyẹn fún wa ní ẹ̀rí ní orí ẹ̀ kì í ṣe bí sálámà nìkan ló wà. ṣe àmọ́ ti sálámà ní ẹja àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ tó lè salama pé àwọn sálámà táwọn ló ṣe ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn púpọ bá ṣe ẹja àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ ń yẹn náà tábà fi wa wo èyí tí mo fẹ́ mú kí n kọ́kọ́ sí ìyàtọ̀ tí ń ń pa ájírò ti èyí tẹ́ pé nǹkan ayé ló kàn ṣẹlẹ̀ ní bóyá nǹkan míì ló fà ọ́ pọ̀ bóyá bísíǹsì kan ló fà ọ́ pọ̀ bóyá ọkàn làwọn eh, nǹkan tó yẹ pé kì í ṣèṣù ló pa yín pọ̀ tó wá jẹ́ sí pé ẹ wá yàrá yín lódì ní títorí ẹ̀ ànábì sallallahu alaihi níbẹ̀ nù Bukhari àdìsí yẹn wà ń bẹ six thousand and seventy six ó wà ní Muslim two thousand and five hundred and fifty nine ìjẹ́ tiẹ̀ ń sìn tọ tá a bá wo olùkọ́ ta wo ń sin àdìsí àánú sí ẹni tó lóore jù náà méjì tán yẹn dìyẹn lóore jù náà méjì tán yẹn dìyẹn ó wà ní muslim two thousand and um, five hundred and fifty nine ìgbésí ẹni sìn tọ tá a bá wo ní òkò tá a wo ní sílẹ̀ àti sàánì mi àlùmísà aláàlọ́ sẹ́lẹ̀m ó ní ẹ̀mẹ́gbìmọ̀ ara yín ẹ̀mẹ́sìgbìtà ara yín ó ṣàkàlọ́ nípa ẹjẹ́ ẹ̀rọ aláàlọ́mọ̀ ẹ̀yà wàlá yìí tí wọ́n á lọ ní wàlá yà hílò lè mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí àyíyá jùrọ̀ ọ̀họ́ fọ́kàtà láti ilẹ̀ yá yìí kò gbọ́dọ̀ sí ájúrò fún ọmọ ìyá rẹ̀ jùjọ́ mẹ́ta lọ yóò ti bẹ́ẹ̀ni bukọ́rí bẹ́ẹ̀ títún bẹ́ẹ̀ni bukọ́rí six thousand and seventy seven two thousand muslim five hundred and twenty hadith abi ayyub al-ansari ó wà ń bẹ̀ anna rasulullah sallallahu alayhi wa sallam ó ní kọ́ láyà ìlú lè muslim kò tọ́ fún mùsùlùmí àyájúra akhahu fawqa thalathi layal kó wá lóun ya ọmọ ìyá rẹ̀ lóbi ìdújọ́ mẹ́ta lọ tẹ̀lifẹ̀kìyàn tẹ́sí ń pàdé àní wọn lè má pàdé o àwọn tó máa ń pàdé kákan àmà gbóni bọ́kàn kákan àmà gbóni bọ́kàn ànábì sọ tó sọ lórí pé ẹni tó lóore jù náà méjì nǹkan yẹn dìyẹn òun náà lẹni tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sáláà fún ẹnìkejì rẹ̀ ní kókó ṣẹlẹ̀ eléyìí nípa nǹkan tó bá ṣe ń pa ayé ni bóyá kò yí ọ ìṣòro ṣé nǹkan tó ṣẹlẹ̀ nípa ọ̀dọ̀ ẹni tó ń dìfẹ́ǹdì yẹn ẹni tó ń yẹn ṣé nǹkan ayé ni èyí ké ẹsẹ nílà ẹgbẹ́ ti mídíà tó tó yẹ pé ọ̀ ń pe mídíà lẹ́tẹ̀ àbí túbọ̀ àbọ̀ ṣírúkù okòsì okòsì okòsì bẹ́ẹ̀ so kí ló á dé ọ̀lẹ́ ìlú arú àdìsí lélẹ́rì èyí làdìsí ti ń wí tó kó mọ́ àdìsí kan wá kí n tó máa lọ síbi tèmi lọ ó mú hadith kan wá láti lè fi káàkiri pé níbẹ̀ ń sọ èyí mùsùlùmí ní báwọn mọ́tà àríjẹ wa o torí kan sọ fìrí ni fìrí ló sọ kò kò sọ ìsìnẹ́rì kò sọ hadith Jabir radiyallahu anhu ọ̀nà àdé nabiyyi sallallahu alaihi wasallam qala inna shaytana ayisa an ya'budahu al-musallun fi jaziratil arab walakin bi tahrish minhum.

sọyẹsì tó ṣùgbọ́n láti mi tààríṣ mi gbé náà ṣùgbọ́n nǹkan tí ó máa dálẹ̀ ni pé yóò máa dọ́gbọ́n tí ó máa dá wa láàrin wọn tàbí máa bọ́ra wọn yé tí ó máa dá nǹkan tí ó lè dá títí lálẹ́ máa dálẹ̀ tàbí gírì nǹkan tí ó máa ṣe lò ọ̀gbọ́n tó wí bí àdìsí yìí ní sọ èmi ò mọ̀ ṣàlàyé rẹ̀ kódà àwọn tó ń lo àdìsí yìí wọ́n ń lò ó nípa ẹyin pé ń bídíà kan ló gbé àdìsí yìí wá síbi wípé kò sí ẹlẹ́bọ ní jẹ̀sẹ̀rẹ̀ tó làrọ̀ níyà kò sí kẹsẹ́rẹ́ ọ̀kan bẹ́ẹ̀. àwọn àbáṣọ́lá tó ti rọ́dà lé lórí bí ìmọ̀ pé ìyìnbó fi tẹ̀ mọ́ tẹ̀ máa ń wá dúró dúró dúró nǹkan tẹ̀ ń sọ yìí. ó lo àdìsí pé kò sí ẹlẹ́bọ kan ṣoṣo níjẹ̀sà tàràbíyà ó dá o kò sí ìgbésẹ̀ kò sí àwọn arọ́dà lé lérí. ló wá ní ìdájọ́ kan máa ṣẹlẹ̀ láàrin wọn fúnra wọn kan kírun wọn kírun àwọn kan kírun ṣètọ́nù ní ìdọ́dọ̀ wọn ṣètọ́nù ìdọ́dọ̀ wọn ń lè lábá

gbígbẹ kuwait gbígbẹ ní emirate sọsọ ẹgbọn ti àdúgbàbí àbí òògbọ kí n sọ fún ọ ní àdúgbàbí tó di wọn ti kọ pẹ̀lú síbẹ̀ yẹn sùn sọọsì. àti ìwé àwọn èèyàn àti mọ́sálásí sójú kan náà àwọn aláwọ̀ àdúrà ń kọ́ ànábìyẹn ló ṣe yẹ ló ṣẹlẹ̀ yẹ màá bí tuntun fi yà ni wọ́n ń pè tó bá mọ̀ kò sẹ́bọ̀ kíni kò sẹ́bọ̀ ìgbésí ìtumọ̀ ẹ̀kọ́ ni ìtumọ̀ ìrú ṣùgbọ́n àlàyé ṣé ẹ̀gbọ́n kọ́lé yìí ee yahudi náà ọ̀nà ṣe tiẹ̀ nasọ́ra ẹ̀ ṣe tiẹ̀ ọ̀nà lójú kan ọ̀wọ́ wa kúba wàláàdì ẹni ó bá kírun wọn láti ẹ̀kọ́ nínú mo fi bàbá àbúrò àtọ̀ lórí ẹ̀ òsì máa tọ̀ lórí ẹ̀ kò sẹ́bọ̀ kò sẹ́bọ̀ kò sẹ́bọ̀ fi kò sẹ́bọ̀ ní ìjọba ọ̀bí ẹ̀ ń bẹ ara àwọn àdìsí táwọn oníbùdókì tiẹ̀ àwọn ẹni bíjà òun ní ẹ̀mí wọn á ṣàlàyé ẹ̀kọ́ àní mo túmọ̀ rẹ̀ ní. àkọ́kọ́ àwọn tí wọ́n ń kéwòn yìí tó ní èṣù ti jákàmù náà pé wọ́n sìn pé èṣù ní rí wọn dànù àwọn mùsùlùmí kan kéwòn táwọn wọ̀nyí àwọn tó yẹ pé tí wọ́n bá kí wọn aláwọ̀ gbà ní kí wọn lálàáfíà àwọn tí wọ́n ní àlàáfíà àwọn ní àníbùn mi ṣùgbọ́n àwọn tí wọ́n lálàáfíà yìí yàrá ni tí wọn kó sẹ́bọ tí wọn kó síbi díà tibidi ọba wọn jẹ tẹbọ wa ba wọn jẹ àwọn ni adébí ń sọ níbi ìgbà yìí wàdẹlí òun náà ni pé tẹbọ ọmọ ipe ń bẹnu Qur'an ipe tí ìran bá ń kírun inna salata tanha anil fahsha'i wal munkar kí ìrun yẹn ìrun yẹn wá ń kírun kí aláàtì gba ìrun yẹn tó ní ìrun yẹn tó sì farabalẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ yóò máa kọ̀ fún yẹn kó omi nǹkan tí ò dáa yóò sì máa kọ̀ fún yẹn kó omi ní gbogbo nǹkan tí kò bá mu yóò máa kò ní ló ṣẹbọ kò ní ló ṣe bíjà kò ní ló ṣe ẹ̀ṣẹ̀ kí máa ń kírun yẹn dáadáa kí máa ń kírun tó wà náà àwọn tó gbà so eléyìí tẹ̀ ní ó ti dá wa lójú pé àwọn ẹlẹ́bọn wọ̀nyí àwọn ẹlẹ́bọn tiwọn àwọn àwọn òkèrùn tó gbé yàrá tí ń kírun tí ń ṣẹbọ tí bá ń kírun tí ń ṣe kíni tí ń tí ń ṣe bídíà kò kírun rà aláwo ní gba irun rẹ̀ gẹ́gẹ́ ní aláwo ní gba irun rẹ̀ irun gba làwọn bẹ́ẹ̀ sọ aláwo ní gba irun rẹ̀ tó bá yín ló gbà aláwo ti gba irun rẹ̀ ẹ̀hìn ìjọ ṣe é nìsí ìyẹn gẹ́gẹ́ ní pọ́ǹsì tá à ń sọ ìjọ ṣe é nìsí so ẹni tí òun tó òkè kò sí ìgbẹ́jọ́ tó wà bẹ́ẹ̀ rà aláwọ̀ gba ìwò rẹ̀ kò sì gba sí dáadáa rẹ̀ kódà nǹkan ń bẹnu Qur'an òní ṣe é sì kálọ̀ orúkọ àkùnzúmù aláwọ̀ sọ mí pé lápẹ̀lẹ̀ ń rí ilé ìkẹ́ wà ilẹ̀ ìlẹ̀zí ní àmì nǹkan bìlì láìn aṣèràkàlà àbàtàn náà amaluka wà látàkùn náà nàmì ọ̀sẹ̀rẹ̀ aláàtì ránṣẹ́ síra nẹ́bi àti àwọn làyín aṣèrèkẹ kí là níbi gàmà tẹbọ kò sí tẹbọ ewu kò sí tẹ láyà àbàtọ nà àmàlù gbogbo iṣẹ́ rẹ̀ ló bàjẹ́ wàlà takùn náà nà mìnà xọsìrì ọwọ àná àtúnṣokò àwọn òṣìṣẹ́ ní gàmà tí wọn bá níbi gàtà òṣìṣẹ́ kọjá ẹ ẹ lọ kí ìsirayé gẹ ti lọ fẹ bọọlù àti bídíà ẹ lọ fẹ bọ́lá dìbíjà bá tèé tẹ́ ẹ bá fẹ bọ́lá dìbíjà báwo ẹ bá ba yín ní eré rẹ̀ kódà àwẹ̀ tí ń bẹ ní tọ́hún gbà lọ́wọ́ yìí tó o bá lọ dá ẹ tọmọ tó o ṣe ti tọ́hún ṣe bíjà ní ẹ o lè ní ládàá ṣàbánu o lè ní ládàá àwọn ṣàbánu o lè ní ládàá àwọn tó kọjá o nu èmi nìkan kan mú fáwọn sọ́wọ́tò zoom báwo o sì ti fáì tọ́lọ ká ọlọ́run tó wá ń وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه أباء منصورا àmà wa ti síwájú gbogbo iṣẹ́ rí tí ẹlẹ́bọ bá ṣe subhanallah tó bí dáadáa bá ṣe olùwájì ọgbàwẹ̀ òǹkìrìnù oṣù láìláìláìlá oṣù tàlátù bá nẹ́bí oṣù gbogbo subhanallah oṣù ṣẹ́ dáadáa ó fẹ́ràn àwọn èèyàn ọmọ ẹni oṣù gbogbo nígbà tí wọ́n ṣe gbogbo tó bá ṣe gbogbo tó bá pátá tó lọ hajj náà ní oṣù zakati náà ní tó wá di alikiyama aláwọ̀ amúgbó sẹ́rẹ̀ tó sì wọ̀ fi hàn pé iṣẹ́ rí rẹ ni ó ìgbẹ́ ṣe é sùn àdánù ọ̀la àpọ̀. kọ́mọ́ àyíké ṣé báwọn ẹlẹ́kọ́ ni òtúkú tó làwọn akọ kò sí wàhálà torí kọ́ bá a lé fún mísì ni o òun ni ṣé ìdìbà òtútù òtútù bọ̀ wọ́n náà lọ́ọ́ mú mi wà wọ́n mú kẹ́ wá o ẹ̀ka ń tara yín ẹ̀ka ń díkàwé yín máa gbọ́ nǹkan sínú wọ́n lọ́mọ wàhálà tẹ́kọ́ra yín wàhálà yìí yẹn ṣe é sì tí èmi bá ju ti sọ ní àyè ó ti ṣàlàyé níbi ìbàyẹn náà ó ṣàlàyé rẹ̀ kọ́ má bàa lọ wo pé àwọn ẹlẹ́bọ lélẹ́yìí o kìí sàwọn ní bíjà o níbo wọn tòun lẹ̀ àwọn èèyàn ti dá nǹkan mọ̀ ó rí gbàdúṣe mi bá ti sọ pé wàkọ̀dí mi náà mi kíra ìkọ́nù pé Ibrahim aláhùnkùnrin mọ̀nìtàgọ́ ọ̀bàlẹ̀ bẹ́ẹ̀rẹ̀ náà àwùjọ dọ̀kọ̀lẹ̀ káhẹ̀ ní wọ́n náà rọ̀ fi. Ọlọ́run sọ mi pé وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه أباء منصورا gbogbo ṣe ẹ̀rí tí àwọn ẹlẹ́gbọ́n bá ṣe àwa ti síwájú fún ọ nígbà kíámà ọ̀sẹ̀ báyìí ọ̀sẹ̀ ṣe ẹ̀rí báyìí ọ̀sẹ̀ báyìí òun gbàwọ̀ ọ̀sẹ̀ báyìí àwọn aláṣẹ bẹ̀rẹ̀ tán wọn á dànù wọn kà dànù kò sí ìlú kan ní ìrẹsẹ̀ nígbà kíámà láàárọ̀. náà ṣé ìdúgbà fi ní àwọn aṣẹ́ẹ̀rí àwọn àwọn làwọn èyí ìyá àmọ́ ẹ̀rọ màmá ta alọ́sí ìgbà àwọn aṣẹ́ẹ̀rí ẹni tó kúrò ẹ̀rọ ayélujára wọ́n á ní sáwọn nìkan ní bàbá wàhálà tẹ̀lá àmọ́ lórí mọ̀mọ́tẹ́lẹ̀ àá alẹ́tì ìlànà ìyá àjàǹdí ọ̀la fa ìnáhà tẹ̀kú ni yóò nǹkan tó dọkọ̀ nǹkan ẹ̀mí ẹ̀kọ́dà rọ̀ yìí aláwọ̀ sọ bẹ́ẹ̀ pé wọ́kọ̀dé ní ilé àmà ábìlẹ̀ omi àmàlẹ́ ìfẹ̀jẹ̀ àná àbá àmọ̀sọ̀rọ̀ gbogbo iṣẹ́ eré tí àwọn ẹlẹ́wọ̀n bá ṣe àwọn àti síwájú fún ọ ní ọjọ́ àìkè àmà ọ̀sẹ̀ báyìí ọ̀ṣiṣẹ́ eré báyìí ló lè mú mọ̀tẹ́lẹ̀ à التي لم يأذن به الله فإنها تكون يوم القيامة هباء منصورا لكونها لم تكن عنه كسوره àwọ̀ ni ó sì gbé e bẹ́ẹ̀. àmọ́ tẹ́bí bá ti ní àwọn iṣẹ́ rí àwọn owó làwọn òun ní àmọ́ ló máa ń ta alẹ́ ṣe kìlìlà àwọn iṣẹ́ rí ẹni tó kúrò rẹ̀ bọ̀ wọ́n lè yá gbìyà. wọ́n á ní sáwọn nǹkan ní bàbá ò وهكذا أعمال المبتدعة التي لم يعد أم منصورة لكونها لم توافر شرعه المطهر صحيح بابا وش شاء الله يودع الجيش البيت ما في هذا وقد دعنوني إجاز بالله كذا torí kí ni torí wọn ṣe nǹkan wọn ṣe kó bá nǹkan kí a gbéra méjì lọ tí wọn ti gbọ́dọ̀ kàmá kọ́lá nàbí sọ̀rọ̀ sẹ́lẹ̀m nàbí àhàdàtà fi àmì náà àhàdà máa lè sẹ́mi ní fọwọ́ sọ wọ́n bẹ̀ dùn fọwọ́ èmi ń sọ kí ni ìfọ̀n yóò bá fún mi ní ọba fún mi ní ọmọ fún mi ní ẹ̀dùnú ó ti dábàá tọ̀ ọ̀yà في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء láti kékeré àwọn iṣẹ́ wọn ó kàdà bí ewúrú e, e, e, ní ìjọ ẹgbẹ́ ìwò ayọ́fẹ́ wa bẹ̀rẹ̀ dànù èyí náà tó ọ̀nà kọ́ bá a mọ̀ yìí pé àwọn àdìsí bá lọ yẹn ní tó bọ́ ní oṣù ọgbẹ́ ìtútù lọ́tú. àwọn tí wọ́n ń kírun tí aláàṣẹ kí ni tó gba ìrun wa àwọn ìyẹn òun ni ànẹ́bì ń sọ yí pé èsù ti jákàmù náà káwọn tẹ́ ń kírun yẹn dálàgbà wọn yẹn ṣe pé kí àwọn kí wáyé pé àwọn tẹ́ ń kírun wọn mọ̀ sí èsù èsù oníráyè lára oníráyè lára wọn oníráyè àtọ ní jẹ̀dẹ́lọ́tò àárọ̀ àti èdè ti jẹ̀dẹ́lọ́tò àárọ̀ bìbẹ̀ wàláàkín lè ta àrí ìṣìbẹ̀ náà wọ́n fẹ́ kúti táwọn ẹlẹ́kọ̀ọ́ ní bá wí wọ́n kà máa dá ìtinà wọ́n máa dá nǹkan tí èsì kìíní tí èsì ẹbọ wọn wọn kàn máa dálẹ̀ lára wọn kàn lè kàn lè rọ̀bà gírì kàn lè rọ̀bà kàn lè rọ̀bà gbọ́dọ̀ àwọn yìí wọn kàn máa fi dá wà lálẹ́ láàrin wọn sọ́jú gbọ́ bá wọn kàn tí ń rí nù bá ọkàn wa lọ gbé sí ọ̀rọ̀ jàbàtíyà ọ̀rọ̀ jàbàtíyà kọ́ kọ́lá kò sí lọ́dún kan wá gbélé tó jẹ́ ìṣèlú kíkẹ́ ní báwí ló jẹ́ gbogbo àwọn tó wọ́n fílẹ̀ mùsùlùmí tó ń kírun sọ̀rọ̀ pé èrò nìkan ni ó là wọn wọ́n rìn ní wọ́n táwọn kọ̀wárì jò kírun ṣé báwọn náà ń kírun ló ń ṣe rúdù so ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ní dègrè kí tó wá lọ kí kọ́kọ́ fún ọ ní fásiwá ṣé ìsọ́lì ṣèlú náà tó ń náà gbà kalẹ̀ ṣe àjírù kí n wá tó ké ọ̀rọ̀ rẹ̀ kò wá ní fún ọ létí ṣáàlà ẹ pàdé wa níbi tá a jẹ́ ṣe nínú ọ̀la àmọ́ jẹ́ fún ọ ní fásiwá ṣé ìsọ́lì ṣèlú tọrọ ní kákàlẹ̀ yàn ọdún kákàlẹ̀ yàn èyí tó ní kákàlẹ̀ yàn àwọn míì ń bẹ tí ń ẹ tó pọ̀ tó bá yẹ pé ẹni ìyẹn kó sí ẹbọ àbókó sí fídíà sòkò ọyá àmọ láyéláyé rẹ wípé ájírù tiẹ wọn ó ṣe tí tí ó mọ fi tí ó fi tí ó fi tú báyìí kéèrè tí ètú wa lọ́ọ̀kà ọdúnlẹ̀ ti ṣe àrà aláà muhammed sọ́ọ́lù sèmi ìjọba nǹkan ní a àlẹ̀ tọ̀ àfáṣe ń gbà àjìbàbà rẹ̀ fáànà fáàsálà fún mi ṣàrò olómọ àtìlẹ ti pọ̀ sọ́fà mi àwọn aṣọ mi sọ fún ọ alimọ̀rọ́ọ̀dù bíi ìjìlá ni àlè bídẹ́ ìta ìgbàlérò láti

sọ àwọn fún àtọ́wọ́ bá lọ pé tí kò ń gbìjà tó bá rẹ̀ ọ́ sì dá wà fún tó fẹ́ sọ fún ẹ̀yẹ yé ti ọ́ sì dá fún bá níbi ti ṣe pẹ̀lú gbòláàmù ìyàwó ni ọ̀dà ọ̀dà àwùjọ ẹ̀. wà ìdílé àná àlùbẹ̀dà ká ṣe ájúrò fún bídíà wá ìdìbọn rẹ̀ yẹn ní ọmọ àdìgbọ́ lè ta àná tí ọgbà ayà ìwọ rẹ̀ látàjì tó من هاد الله ورسوله سورة المجادلة آية 22 لوكا روتي لو ولأن النبي صلى الله عليه وسلم حجر كعب بن مالك وشوفوا إليه وما يوا ومير وا ife kódà gan àní sọlọsọlọ ó ṣe hajiru fún káàbù bin malik ọsọ ibẹ yìí àtàwọn ọ̀rẹ́ rẹ̀ méjì ní nàtàkàlọfù àǹgẹsọ ti tàbù nígbà tí wọn ò lọ sí ogun tàbù tọsí nígbà náà nǹkan wọn gbọ́dọ̀ pàṣẹ ráúráú sọ rí àdìsí yẹn gùn òun bá rí sọ mbẹ ó ti ẹni sìn àdìsí ẹgùn tọ àdìsí káàbù yóò gùn ó wà mbẹ ibi ọsẹ ajúrò fún kí náà ṣe àmẹtẹ àmẹtàkọ ni wọn ná wọn pọ fọlá bẹẹ tó ti wọn bẹẹ tó sẹmtì tí wọn lọ síbi ojú ogun yẹn ṣùgbọ́n pọlẹmù tá a rí ni pé ìgbà tó yá àwọn àwọn yòókù tán ẹni tó sábàdà dé tán wá bí wọn wọn wá nǹkan kan pa nírọ wọn sà ṣe ṣúùsì kan tán ti lè gbára wọn lẹ tẹ̀dá mẹ́tẹ̀ẹ̀dá yìí wọn àparọ́ kankan wọn láwọn ní ẹ̀sùkúùsì kan táà tẹ̀ẹ̀fẹ́ sọ́mi tó tẹ̀sẹ̀lẹ̀ yìí sọ̀lọ́lá wa ránṣẹ́ tà níbi pé ya látò ní ẹ gbọ́dọ̀ sálámà sí wọn tó má dẹ̀ sálámà sí ẹ gbọ́dọ̀ dáhùn ẹ gbọ́dọ̀ dá sí wọn ẹ gbọ́dọ̀ dá sí wọn tó ti ń sìn. kí ni wọ́n kó sí ẹ̀sẹ̀ náà kó sí o ọ̀yà àmọ́ yìí o ẹ̀sẹ̀ ni wọ́n kó sí o ló ṣe kó sí o ó wà lé àwọn tó kó tó bídíà tó wà nígbà náà tó bídíà èyí ájírù tí wọn ẹni tó wá kó sí bídíà abẹ́rẹ́ tó kó sí ẹsẹ̀ gan tó wáyé kó gbajúmọ̀ tí ṣe sùn náà ó gbajúmọ̀ pẹ̀lú ọmùtí ó gbajúmọ̀ pẹ̀lú òbí gbogbo nǹkan tó àwọn fẹ́ẹ́ ṣẹ̀ṣá tó bá kó sí náà ájírù wà fún méjèèjì tó ṣe é sì so ẹnu ìyàtọ̀ tó wà láàrin wọn èmi ò sọ fún wa nípa pé tó wá pé ájírù ẹlẹ́sẹ̀ lọ fẹ́ ṣe fún ẹlẹ́sẹ̀ ṣẹlókùsí tó wá pé ájírù oníbíjì àti tẹ́lẹ̀bọ̀ ló fẹ́ ṣe ṣe ìyàtọ̀ tí ń bẹ ń bẹ àwọn èèyàn ń dà pọ̀ mọ́ra wọn ṣe tó wáyé pé ájú ẹlẹ́sẹ̀ ni sóde lóòótọ́ tó bá sálámà ṣe ọ̀ ní dá sálámà padà fún ẹ̀dá ìkejì ẹ̀ ní dá sóun náà ṣe ní dá sí ṣùgbọ́n ẹ̀ gbọ́dọ̀ pé kékeré ẹ̀ ní dá sí àmọ́ ẹ̀ ní pé kékeré tọ̀ nǹkan tí èmi jẹ́ pé yàtọ̀ tó máa ń bẹ́ẹ̀ oníbẹ̀rẹ̀ bá tẹ̀ ẹ̀ dá sí tẹ́ẹ̀sì sálámà sí tó bá sálámà sí tẹ́ẹ̀ dá padà náà tẹ́ẹ̀sì dá sí àwọn kankan ń bẹ ńlẹ̀ńlẹ̀ àwọn kankan ń bẹ tó yẹ pé òun jẹ́ mùsùlùmí tó bá ṣáájú fún ara akérò lẹ́yìn rẹ̀ lábàárẹ̀ lòun òrìrì tó bá pẹran a máa jẹ ní ẹni tó jẹ́ lẹ́sẹ̀ bá pẹran a máa jẹ ìyẹn ti èsì so tó bá dẹ̀ kú a máa kírun tìlà ṣe ti èsì àwọn abẹ́yẹn lẹ́kẹ̀ẹ́sì o ìyẹn ti tó bá pẹ́ lẹ́sẹ̀ yẹn nìyẹn ti èsì láti sinmi sàárè mùsùlùmí so gbogbo àwọn nǹkan torí pé ọtí gbọ́dọ̀ tún á fẹ́ràn rẹ̀ lẹ́nu pé imáni ti ń bẹ lára rẹ̀ ọ àhín ti ẹgbẹgbẹ ẹsẹ tí ó wà lára rẹ̀ ìyàtọ̀ tó wà lára rẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó bẹ tó bá jẹlẹbọ òkèlè gan ebi bísẹẹsì máa ń dá yàn pọ̀ àbí ọlẹ ràǹkan lọ́dọ̀ rẹ̀ ọlẹ gun mọ́tò rẹ̀ ìjọ ìgbéyìísì tàgbé òun náà ń ṣe kábúkábú ọlẹ gun mọ́tò rẹ̀ tó agbẹrẹsẹ ni ìjọ ìgbéyìísì tó gbogbo àwọn nǹkan yìí tó fi yàtọ̀ olùmọ̀sán àwọn bá pé orí bídíà ní abẹ́lẹ́ bọ ẹ̀hẹ́n òní jẹ ẹran tó wá pa òní tálámẹ̀sì òtún ní kírun lẹ́yìn rẹ̀ òtún ní kírun síra tó bá kú tó ajé bídíà tó gbó bídíà gẹ́tọ̀ ń pè ní ẹsẹ̀ kò yí ọ. èmi ò kàn fọ ní pátó àáfàá kan ṣoṣo ìyẹn jẹ́ǹsì tọ́ọ̀tù mẹ́rin pé máa ń ṣe ń lò pẹ̀lú bídíà ẹnu pé ọ̀nà bá pè lókè lókù tẹ́ bá pè ìdìbò lókù àmẹ́ máa lò pẹ̀lú ẹ̀ nílò pé ẹlẹ́bọ ni ẹlẹ́bọ sì nílò tọ́ ìjọ jẹ́ jẹ́ kí n fún ọ ní ẹnìkan kọ́ ọ lọ kà á èyí kọ́lá limam abubakar muhammadu hussein al-ajuri fi kìtàbí kìtàbí sharia kọ́lá rahim ahumad onu wọn àti tí a ń lé tọ́ bá ti lọ wa ọmọ kọmọríyà yìí mo bá yóò yàmbági ni kúlì mọ̀ntàmọ́sọ̀kọ̀ bí wọn rọ̀ sàmúnà o kọ́lá rahim ahumad ó tọ́ fún ẹni tó bá dìrọ̀ máa ń ta yìí ọ̀wà kìtàbí sharia ẹni tó bá ti dìrọ̀ mọ́ àyìnyá ìjọra jẹ̀mí ahlil ahwa gbogbo onífẹ̀ẹ́ ní àwọn oníbíjà òun ni kó ṣe ájúrò fún un. sọ̀rọ̀ pé wọ́n ti pín ọlọ́run kan bẹ jìbìyà kan jìbìyà kan ṣègbèdèyà àwọn àzáàbì kan <laughs> ṣèkíyà àyà kúránì ti sọ pé gbogbo ẹlẹ́gbẹ́ ẹlẹ́bọ ni wọ́n òkúrọ́ ìwà ọmọ yìí ó ní gbogbo ẹlẹ́gbẹ́ ẹlẹ́bọ ni wọ́n jẹ́ kí n fún ọ láyà yẹn pé tó ti pán yóò parí yóò jẹ́ ọ́ ó sọ bẹ́ẹ̀ ràn sókè ìwọ wá pé ikú méjì ìwọ ọlọ́wàá sọ àwọn tó jẹ́ dìde yà wọ́n sọ fún wa àwọn tó wá sì jẹ́ ṣèkíyà bá wa sọ fún wa ànẹ́bí sọ pé kò ló àfi náà. Now battery, please charge. Ó mú mi tọ́ bá tẹ̀ gbàgbé lè thirty one thirty two wàlá àtàkùnrin mi náà lè mi ṣìrì kí n tó báwọn jama rẹ̀ nàlàdínà fọ́rọ̀kù dínà òun wà káà ní òṣìyà kó lọ ìdìbò ìbímọ alárẹ̀ ìfàlẹ́kọ̀ọ́ ẹ̀ má wà pẹ̀lú àwọn ẹlẹ́gbọ̀ọ́ àwọn òwòlélẹ́wọ̀ nílẹ̀lẹ́dí iná fọ́rọ̀ kù dìínà o àwọn tó ti ya ìsìn wọn tó ń fẹ́ sìn wọ́n yẹlẹyẹlẹ ọ̀ká àmì ṣe wọ́n á jẹ́ jọ̀jọ̀jọ̀ sọ́jú rọ́bà kó lò ní bẹ́ẹ̀ máa làdé ìfàrọ̀ kí gbogbo ọkọ̀ fọ́ máa sọ pé tòun ló da jù sọ ọlẹ́bọ̀ ló pè wọ́n yìí wọ́n á tún mùsùlùmí bí mùsùlùmí àṣìgbà lọ́ọ̀ tún sí tòun àti hadith tó ní èyí ọ sì ń tara rẹ gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ gbogbo ẹmọ ìgbésọ yìí o gbogbo ẹ̀yin tí máa ń tẹgbẹ tẹgbẹlẹgbẹ Islam ẹlẹ́bọ ni o ẹbọ ni gbogbo ẹgbẹ́ ẹwò ayàtọ̀ onímọ̀ ẹni tọ̀ ká máa lọ tó wá ní ká ṣe ayájọ òfin jẹmí àwọn àwárí àwọn àwárí tọ́jú bọ́bá wọn gbogbo àwọn tó ń bá ṣe ọ̀nà ọ̀sẹ̀ ajúrù fún wọn tí wọ́n ń ṣe wa lọ́la gbé làásàlà ìkànnì وكل من ينسب الى المعتزله بيبينات في المعتزله وجميع الروافد وجميع الروافد ونوافد الشيعه وجميع النواسب ادعوا النواسب وكل من نسبه ائمه المسلمين انه مبتدئ بدعه ضلاله بين تعمل فاهم مسلمين كما تقول امي عليه بدعه ضلاله اي بولو تاجر فني فقبعوا وصاح عنه ذلك فلا ينبغي ان يكلم اعبر باطره wala yìí tẹ́lẹ̀ máa yìí àgbọ̀dọ̀ sálámà sí wala yìí jálàsà àgbọ̀dọ̀ báyìí kò wala yìí tọ́lá xalfà àgbọ̀dọ̀ kí lẹ́yìn wala yìí zawwal àgbọ̀dọ̀ fọmọ fún wala yìí tazawwal ogun olè fọmọ lọ́wọ́ wa tura hàn láì wala yìí tazawwal jìrì àgbọ̀dọ̀ tẹ́ àgbọ̀dọ̀ tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ ah man àròkà òfin tó bá mà wọ́n láyé iṣẹ́ àríkòhò wọ́n láyé àmìlò kó mọ́ bá ti rẹ̀ yẹn kó mọ́ bá lò nígbà ló mùsùlùmí wọ́n láyé onàdìrò kó tẹ̀ mọ́ bá ti mùnádọ́rà wọ́n láyé ìjàdìrò kó mọ́ ti mùjádà pẹ̀lú ẹ̀ báyìí ìdíbòbò ìlàwà àlà kó yẹ pẹ́rẹ́ rẹ̀ ní ọ̀yìnlá alákíyà òfin tọ̀rí tó bá pàdé ẹ̀dígbọ́n fàyín kọ́ọ̀lù fáìlìmá onàdèrò kí ló lè sì ní ṣe ìrànlọ́dọ̀ pẹ̀lú ẹ̀ wá ìjà àdìrò kí n bá ṣe ìdíjèjì wà á rúdà lé tí wà á rọ́dà lé lérí kọ́ọ̀lù kọ́ọ̀lù àbò kí ni àlàbò wọn wá sọ pé láàyè ó mọnà àlè àti pọkànbalẹ̀ sí sí ọ àǹtọ̀nà àdèrò àbò ṣe ìrànlọ́dọ̀ pẹ̀lú ẹ̀ wọ́tẹ́sùmá mi ní kàlámà kọ́ wá gbọ́rọ̀ kan lọ́dọ̀ rẹ̀ yóò ṣe àlè ìkẹ́kọ̀ọ́ ìgbà tí ó bọ̀ kan lẹ jẹ́ ọ̀yọ̀kọ̀dé ọ̀gá ìbàtí tí ó wà tán pẹ̀lú ìbàjẹ́ ìbàjẹ́ alẹ́ zayyana lahu shaitan èyí tí èsù ti sí lọ́sọ̀ fún wàyókùnìkà ant kàtóòlìkà ant tọ́wà parẹ́ illa an yatarraka al'amuru ila munazaratihi fa isbati al-hujjati alayhi bi adrati sultan àyàbí tí eléyìí ló bá pè yín tó pè yín ẹ̀hẹ́n tó wá pé ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ pé ọyá mẹ́rin tiẹ̀ wá nìkan ló kù lọ́ọ̀tà nǹkan bá tó bá yàtọ̀ sí tọ́wọ́ yìí ìwọ lọ fúnra yín wàhálà mi ò fún ẹ tó bá lọ wo àdìsí káàbù yẹn kà á fáwọn èèyàn tó bá wá ka àdìsí káàbù yẹn fáwọn èèyàn wá yọ gbogbo tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èmi ò ní lè ó wà ní kòkòrí ó wà ní muslim àmọ́ èmi ò kàn yọ àwọn pọ́ǹtì kan fún ọ bẹ́ẹ̀ ìjọ jẹ́ tó bá jọ wá yọ àwọn pọ́ǹtì yẹn kan fún ọ ọ wá kà fún ọ kọ́ wá máa yọ àwọn pọ́ǹtì yẹn pé táà ní àwọn pọ́ǹtì yẹn àníyàn bẹ́ẹ̀ ìwọ sọ bẹ́ẹ̀ ká gbọ́ tó ti ń sìn tó ń nígbà tí a àméjèèjì tún rí ó sọ fún ẹ pé àwọn tí wọ́n lọ sí ogun gágbàtò tún rí ìtàbùkù yìí wọ́n tó eighty wọ́n tó pé àwọn ju lọ àwọn yẹn gbogbo wọn kọ́ àwọn dọ́gbọ́n síra wọn wọ́n mú excuse kan wá wọ́n sọ̀rọ̀ wọ́n sàṣì bẹ́ẹ̀ tó àdánù lẹ̀ yìí ti wọn ǹjọ́ ti sùn wà ń bẹ̀ káàbù wà ó wà níbi káàbù ní mali àti mùrọ̀rọ̀ mùrọ̀rọ̀ bọ́nù ọ̀bẹ àlùmọ́rí àti hilal bọ́nù umayya àlùwàkìbí ṣáàbí làmẹ́sẹ̀ tàbá ẹ̀yọ́ máa yẹ̀ síra yín ó wá yá àmẹ́sẹ̀ tọ̀ lọ ṣùgbọ́n àmẹ́sẹ̀ ta yìí bàtà dé àlẹ́bí bí wọn kí ló dé dẹ̀tí wa láwọn òdòdó kan tó ń jẹ ní ní tọ́ ọ̀ya ẹ máa lọ tá a lọ fi ṣe ìdájọ́ láàrin aláàkànṣọ ọkàn ránṣẹ́ sáà níbi ni.

ó ní náà rasulullah an kalamina aywa salata ọ̀rọ̀ min bayni ma takhallafa anhu ànábì wa kọ́ ẹgbẹ́ nìkan bá kò rọ̀ bá sọ̀rọ̀ fún nǹkan tẹ̀ lọ ẹ̀ lójú ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta fàìjànàbàdàn náà sọgbọ́n àwọn èèyàn jẹ́ sáwọn àwọn kọ́ lẹ́tẹ̀gẹ̀ yẹ̀rù wọ́n ti ń jì látàtàna kára ti ní fi lórílẹ̀ wá sóòrù náà irú wọn ní fáma ìyá àdùn lẹ́tì ààrẹ wọ́n wá rà tí kí èsì ìyàtọ̀ máa tẹ̀lẹ̀ fàlàbí àwọn wà bẹ́ẹ̀ ní àádọ́ta ọjọ́ fàámà sọ ìbáyà ọ̀rọ̀ àwọn méjì ń bẹ àwọn ọ̀rẹ́ méjèèjì tí wọn pàṣípàkáàní wọn lọ àdá fi bù àwọn bá gbónú ilé wọn bá sunkún kí wọn bá sunkún oyè ń sì níbẹ̀ nítorí ẹ̀ òun ọ̀dọ́ òun wá ń wá mọ́sálásí òun máa ń kírun pẹ̀lú àwọn mùsùlùmí wàtúbù bí aswak òun náà máa ń lọ sọ́jà ṣùgbọ́n ni ń sọ̀rọ̀ ẹ̀rẹ́ ẹ̀sẹ̀ o gbéde ẹ̀dẹ̀dá kú sí o wàá ti ọ̀rọ̀ tó ma wà wọn bá òjíṣẹ́ ọ̀ma musalama sa nẹbi nẹbi náà dání lóhùn sórí délé nǹkan kálíbà àrùn tí à lọ ka gbogbo àwọn si pe àti gbogbo ọ̀rọ̀ rẹ̀ yókù ní ọ̀la níta ti fẹ́ pàdé ara wa níbi ti mẹ́ṣẹ̀ àti àdírẹ́sì rẹ̀ wa wa